بسم الله الرحمن الرحيم الله يعلم ما تحمل كل أنثى وما تغيض الأرحام وما تزداد وكل شيء عنده بمقدار عالم الغيب والشهادة الكبير المتعال سواء من مِنْكُمْ من أسر القول ومن جهر به ومن جهر به ومن هو مستخف بالليل وسارب بالنهار له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انقسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا ونبينا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء لما لفضلك وكرمك يا ذا الجر والكرم والإحسان والمن رب اشرح لي ويسر لي أمري وهل العقودة من لساني يفقه قولي الله ظلام عليها وعين الله ناظرة إلينا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 ina ẹ̀rí ya kàrí bíbí hù bí kàrí wọ́n ní ìtọ́pọ̀ asùnmọ́bọ̀ jẹ́mìnà olóòwò yìí kàrí náà kọ̀ áàmù ògidì akọ́sẹ̀ hù náà bí kàrí wọ́n ní ọmọ yìí olùmìgbú ààrẹ ọmọ ẹ̀fẹ́ na bizo akwụkwọ si ma nka ucho nyara enyere ahụ elejo ji pipiri ọrị enite na ọmụ ni tuo ohi arụ nọ ẹkwa n'ihi n'ebe anarị ọrịa ibn masud radiyallahu anụ ọka ọkọ ntụ ọmụri ọka aka yi iyakum wal ma'siyah mi alaunini ini jairini فإن العبد لا يذنب الذنب الواحد فينسى به الباب من العلم أقول يوم لي أنا أريد أن يرى لو مري سيدنا ميكو يايوز أن يرى إنو زوية وإن العبد لا يذنب الذنب فيهرم به قيام الليل قيام الليل bọ́rẹ̀ wà kánìkà orí ọmọrí ọ̀rẹ́ yàn orí rí à lọ mọ̀rí sí ibi ọmọ orí ọ̀yọ̀ kàsọ́bù pẹ̀ẹ́tẹ́ ìnirabò yìí náà fìlà ìnirafìlà máa rẹ̀ dé ìfún yìí وإن العبد لا يذنب الذنب فيهرم به رزقا كان قد فجئ له ثم تدع أقريهم لي أنا domori ti yɔ nɔ dosi yɔɔyɔ ize anabijara ame titɛ yɔ desi yɔ de kiyɔ nɔ yɛ hàn esi yɔɔyɔ kizɔ nɔ asɔkoko ba hàn ɔkabira mu jomori jotowori ma kɛrɛ lɔn fana dɔba na ka yɔ nɔ ne ka ye ɔtɔ fani ha tɔ ifom mɛrɛ pika wɔn na emu ɔtɔ fani ha tɔ ifom mɛrɛ pika omori ọkàdó tí etí tu ẹ̀ wọn dóhùn tu ẹ̀ wọn tọ́yì fún mìíràn píkà ìsọ náà ń tu ẹ̀ la ẹ̀nà èkì bí òmùrí ọ̀húnrẹ́ rẹ̀ sẹ́fẹ̀ ń tu àárọ̀ náà ọmọ bí apá ní ìníbà náà ń tu ẹ̀ ẹni tí etí tu ẹ̀ ọ̀nà òmùrí sí ìrísọ ẹ̀ la wọ́n hùn náà ìmú ẹ̀nà máa ń yẹ náà ẹni hìnnà rà àfọ̀ ìjọ náà ẹni rà họ́ ẹhìnnà enere eroka na ụgbọ na akwụsị na arekene ize na ọdụ ama ka onye me agụgbugbu dịdị eme nyesi na eche na naanị oyiyi oyi onusi ihe nini kasị rere na lomuri igwe arụ na eche muri ahara ọnụ ọmọ ana kama sọ ọbẹ apejuọ rẹsítọrant ọnyana ina si saudi arabia rẹsítọrant ọmọ ọmọ ahị albeik ọmọ tiro yẹ tẹ ọmọ anyi sọfi kẹtẹ ìdí àmì ìdílé bá ju gbàm sẹnrẹ bà ná sí kẹt sẹnrẹ bà ná ẹtọrọ náà ẹrẹ bà ná mẹtọ lọmọ ní lùtẹl barika ni yẹ tẹ tí ní rẹsítọrọnt ọmọ yẹn náà dé tó tuntun yìí. yẹn ní rẹsítọrọnt ọ̀nà àkàkà yìí òhì já mi wẹ́ẹ́rì mi yẹ tán ìjẹ́ ní ákìmì ìmà mi yẹ tán ìjẹ́ ọdún mà nìyí dɔbɛ aba mi yi ɛta ni de kye yi sɔɔri ɛdi kɛmɛ tɔ lɔtun tó mi akɛ wo akɛ wo kanu pɛ no ina anya tɔnti e e kere sɔn tɔnaba n'ayi gbɛtɛ yɛ tɛ ɛkari kari no do eri restaurant ɛna akara wuli ɛdi mi kɛmɛ wuli ɛdi nyara wuli ɛdi mi ɛpa lɔtun tó mi alibarika yɛ no. báyìí sẹ́fà kọrọ kọ̀rọ̀ ọmọ yìí sùúrù kẹ́míkẹ́yì ìsọ̀nà náà ọ̀nà ayèrè ibẹ̀ náà náà na ọ̀nà àbúrò ahọ́rọ̀ àdé mi ìrẹ̀mọ̀ náà yẹ àhẹ́fẹ́ rẹ̀ lọ́wọ́ jẹ́tẹ̀ anábà náà ẹgbẹ̀rẹ̀ sẹ́ yìí ìtẹ̀jẹ́rẹ́ ọ̀rọ̀ àgbẹ̀hó rọ̀ náà wọn àkọ́ one minute àbí two إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم أمري كي أقوم وضع نجويضا قومري لغوضا من يمركو ويثبت أقدامكم قومري لشرع يكتب إنه نمي بيزنس dínà gùn mọ́ òmùrí fún òmùrí ọ̀kọ́ olówó bíbẹ̀ láwọn ìjọ yẹ pẹ́tẹ́ náà mẹ́ẹ̀tẹ́rẹ̀ lẹ́yìn sẹ́yìn òzìzẹ̀ láti ọ̀tọ́ mi nìyí ọmọ rẹ̀ ọ̀kẹ́ yìí. يا أيها الذين آمنوا سورة الصف هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين يا أيها الذين آمنوا أمروا هي ندعو إلى أدرس أنا ندعو إذا الكافر إذا هذا أنا أنا أنا ندعو يوم القيامة نطلع بضياء القرآن هل أدلكم على تجارة جمع فزور مني uwe sonyama jama shus uwe sonyama zoni ne tunjikum min azabin alim uwe sonyama me oba ha omene ho moya ama chega nwore bọ́lá ìsìn máa ń kiri inú ọmọ yìí kẹ̀kẹ́ iná lọ́wọ́ ṣẹ̀rọ mínà mọ́mìnì iná àǹfọ́sàhùn wà àmúhàlàhùn bí ànàláhùnmọ́lùjẹ̀nà. ọmọdé ọkọ̀ nọ́rọ̀ àhì ọ̀hún olúbókú ọmọdé iná náà dán bẹ́ẹ̀ àhọ́rọ̀ ọ̀rọ̀ àkàkà ha

sọ́nà àti ìdọ́rẹ́ sí ìyẹ́ wa bí anna lahum aljanna aljanna wọn èsì sika ìwúyọ ìwú ya ẹni ní ìwú ẹsẹ ayà ahẹ sáà dùn sika omori kẹjẹ ma soso mi ìwú ẹsẹ nyara tunjikum min na ali nọ na wọ́n tó ń tó múrí mi ẹ̀mẹ́ yìí yìí máa ní ọmọdé ìbéèrè ìkàrẹ̀ ẹ̀fẹ̀ lọ́nà ẹ̀yìn yìí máa ẹ̀rọ náà kàrẹ̀ ẹ̀dà ká ẹ̀dà kìí ká bá kàrẹ̀ àtà ẹ̀mẹ́ yìí yìí máa ọ̀rọ̀ ẹ̀ yà ẹ̀rọ ní ìdàká ọ̀nyọ́ fún wọn ní ọmọdé yẹ̀ ukata ɔdi wa ba ka ye ugbɔ no ni jɛwɔ nusi mo muri yɛ ya mi kan ka ye o wa n'o ba si mo muri yɛ ya o muri ka jɛma soso o nini o wo isɔ nyɛ na ana ba na o nini ho n'o ya eru wɔ n'o yɛ kɛ.

ugbo wa ọtẹ́yìn ọ̀dọ̀ na ọ̀rìṣọ́ ọ̀bì. Màmíkùn fẹ́yìnmọ̀tún ìkúntún tẹ̀lá. Zàlíkùn fẹ́yìn lakum. Ó mọ̀ nípa sọ́nà bọ̀ ìgbà yìí náà. Ìkúntún tẹ̀lá mọ̀ yà á yẹ ọbọ náà. Èyí jẹ́ níbi Ádámù ọ̀yọ́ ọbọ náà. Yà á mà lè bá mẹ́. Sẹ́wọ́n sẹ́sùn ní omúrí èsì sùn ìta. Òhun ní omúrí kẹ́ẹ́ bí lónìí sẹ́yìn. Ìsọ̀kà yẹn máa ní yẹn ló gbá yẹn ni. ugbu a ya maanyị ụgbọ a ya maanyị seeti fita yakpere na kom yakpere na kom dọrọ ọba kom ịdị ahụ mmiri dọrọ mmiri dọrọ jiri ibe hụ ọnụ ịdị ahụ dọrọ ịrịọ na ọ akụ kaka mmiri dọrọ obi kom ọ na-epa ebi ya dọrọ jiri ibe hụ ọnụ ya ọ kaka dọrọ jiri ibe hụ ọnụ ya ẹ̀yìn ìlú lórí tí ìhó ni yẹ ọ̀bẹ̀rẹ̀ mọ́nà wọ́yọ̀ dẹ́kẹ́lẹ́kùn jẹ̀nàfin tẹ́jìrí ọ̀bẹ̀rẹ̀ mọ́nà mi ṣe tí wọ́n jẹ́ mọ́ àjẹ́mẹ́ ní kẹ́kẹ́ okú ìlú ní ìṣẹ́ akẹta okú èjì ẹ̀rù nọ́ọ̀lù mílìkì èyí ọmọ ayé náà dáríkà.

ekuru na akɔ ɔne ɔne ho na adi nsa nsa na azamɔra asaade so pa na azamɔra ahia ne ne nebe ra omori ɔkata ne mmeri hi onini irehi iri zɔ ayi onini na gyan nono masaki na tajira irehi irehi irehi irehi eyi konyara kɛnɛ masaki jamu makka. irehire yìí lọ yóò nínú tọ yìí bá ẹni ẹzọza wẹ́n kú ní ìdíṣẹ́ tọ̀t wẹ́n ní dọ́tà ọ̀tọ̀ pìàpìà wẹ́n ní ìdí àìsà yóò yẹ tọ́ ìnìyàn mi wẹ́n ní mosquito net ẹ́ eh? sniper ọmọ ẹ̀rọ ẹ̀rọ náà yóò ọ̀tọ̀ pìàpìà lọ́sọ̀ọ́ cleaner wọ́n yìí dẹ́ fẹ́ṣin plọ̀tún tó wọ́n Have they not any nìyí cleaner ọ̀nà wọn dọ́tẹ́ náà ẹ̀yẹ dọ́tẹ́ rọ̀ ó sì fẹ́ yìí dìgbà orí dọ́tẹ́ rọ̀. wọ́n yìí di cleaner àmọ́ èyí dá gbẹ̀tẹ̀ yẹn tọ́ èyí dá ẹgbẹ̀tẹ̀ yẹn tẹ́ wọ́n kàn ní wọ́n yìí yẹn tẹ́ wọ́n kàn ní wọ́n yìí yẹn àbọ̀n náà mo a ọ ẹ̀kọ́ bọ́ náà jẹ́nà òhìn náà rọ́ọ̀dì náà òhìn náà ìlà ọ̀rọ̀ ọ̀ wọ́n náà bọ́ náà jẹ́nà òhìn náà yóò bì náà. ọmọdé ẹsẹ máa báyẹ. wọ́n máa tẹ́ àkínà tàyè rà. àtìrí yóò náà dà ìrírí bẹ̀rẹ̀ àká yẹ wẹ́ẹ́ àáfíìsì òun àáfíìsì òun ẹ̀ náà jẹ́nà yọ̀ wọ́n á dé ihe èrè wee rekpooro iretubu rekpooro ọmịmị onuhunaya na ya ọnọdụ ahụ nyere nyi udoza na ya nri wee rekpooro dị na ahụ oyiri ọnọ ya dọ sụnwa kana ka o le ebe na enyi bp ịna janna wee abịa wee anyị bp wee rekpooro dọ si bp ọhụrụ lọ́tọ̀ tó wọ́n yìí. hiram jẹ́nu ma màá báyìí náà fi jẹ́nà fi àbí iná jẹ́nu ma hẹ́ àbí. bàbí kẹlifọ́ obìnrin kan náà ọ̀bọ̀bọ̀ náà ọ̀gọ̀rọ̀ awúrà òmùdé ọ̀nà bọ̀ sí èrè nìní. ọ̀gọ̀rọ̀ tọ̀lẹ̀ kó lẹ́lẹ́ lásòrò ìlà wà ọ̀pẹ̀ tó ń bẹ̀rẹ̀.

ene kaka ye wetiri anene wetiri anene yẹlẹ bọ ọdọ n'ọyọ dika si ìyá rẹ bàbá rẹ nìka ye nasoro minalọ ọgbọnba anaba ahudu bọ ọmọdé yìí káwọn nínú rẹ anyi anako ní oṣogun bọ ọmọdé yìí láyìnà ìlànà ẹnyọ sáà sí ìwé ní tọrọ wa ẹ gun bọ ọmọdé yìí. enyo enyo na kono shogumbo mulio ogumbo kanyo iruruwe eje omulio shobi tu lave ogumbo kanyo nkati ni chete tu omulio shoka na kore anye ne isho son wa ukhrafi buna hada neno banye ne na son kan ka tana hada ana tepon omulio na òmùlò sí ìwìtò lábẹ́ ayé ní ìṣọ̀kan ààyè lẹ́tọ̀ ìlú rẹ̀ wà ọ̀họ̀rọ̀ tó sì gbóná nasrun min allah wà fọ́tẹ́ nkọrin ọ̀rọ̀ ìyá kẹ́bẹ̀ bọ́ níbi ẹni kàkà sí gbúrẹ́ tẹ́ báyé ní ìṣọ̀kan ẹni ìṣọ̀kan ìyá kẹ́bẹ̀ bọ́ níbi yẹ́tọ̀ ìlú ọ̀ láàrin àti ẹni bàbá

ọ̀yọ̀dọ̀ wí ìṣe yìí ọ̀nìríkà ọ̀yọ̀dọ̀ náà bẹ̀ dọ̀bẹ̀ dọ̀mọ̀ríkà ọ̀nùkà bẹ̀. nùsùrùm pinàlọ́ ọ̀fọ̀tẹ̀hún kọ̀ọ̀yìn rẹ̀ ọ̀bà ṣírí kebuba yohine ye nanadawo anadawo yo muri onoronton dodo alqur'ani dodo ka anyi kuida ne ku dodo ka anyi kuta anyi aba nyi sile ne ba honu sey kuta abajo na woro konyi dondo bashir almu'minin muri ka kebuba yohine ye era bi ogore ne na era boy do no na ene de tu ate ha te ku lati o to mo lu sallallahu alaihi wasallam e wo gumbo mo ri amaya re e ara ga ra gbono ewo gbogbo omuli amaare ebe a ọjọ buliyata ama na ya abuliyata ya. ara ahẹ ba china lumo nnu beti ede amanya ma kan omuli ahịa yọ ememme ndị were pụrụ dị here mee desịchọ otu igedi desịchọ ndị bakọ buliyata ama ara fụrụ abiyatan wani mai tasiri abiyatan boko haram abiyatan wani na naidede iso di yi ọbẹ ni ama ma tó na wọra ni ọwọrọ ọbẹ ni. abisani mana kẹrẹ fa. ìjẹnjẹfa ni ní díẹ sọ sini fa. díẹ sọ wọn ní wọn akọrọ ta. ini je ne fa sesi aidi abon merade oh ijiwe mere azana azana mana mo korona na na ka o yare nyo ne ne opposite keno no man da peni ne ne ẹ̀họ́n náà kọ́ ẹ̀yìn tí gbìyà ní kànú ní ọgbọ́n máa ní rẹ́bà yìí ìyíjọ́ lọ́nà wọ́n rẹ̀ ìrẹ̀lú ìrìntsọ ọ̀gẹ̀ ìrìntsọ rà ìrìntsọ rèé nẹ. الشيخ عبد الحميد كيس حكاي لا يرتفع صوت باطل الا اذا غفل اهل الحق ọkọ wọn onírètse ọwọn onírètse ọrùn fẹba ẹbí jọni rẹ ẹbẹ ẹdá èékókú rẹ ndí nàìta jọni rẹ ẹbẹ ní ẹbẹ ní rẹ ẹbẹ yàrá ìdí èékú rẹ ndí nàìta nù. ìjọ náà dá yìí dọ́ọ̀nù onírìkì dọ́ọ̀ tẹ́lá. slọ́ọ̀tì ọ̀tún ọmọdé yìí. ìdáná ní kàmá ní kàmá ní ìjọba náà ti kúpọ̀ rẹ̀ yí àkàrà ẹ̀ máa wà nípa. múlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ báyìí. àná ṣe àbẹ́sẹ̀ ní parí. jùzọ́ náà nà òkú ọmọdé àná ṣe wọn àdúgbò ló ń tún olóyè lóyè kọ̀tọ̀gbọ́ wọ́ta inú ti islam ọ̀nà zakan bí zakan wọn ẹ̀yà dóhùn ugbọ́n dóhùn ẹ̀tẹ̀ ha dóyì dọ́kọ̀ náà yọ ìdí èsì yìí na rọ ẹ̀mí ní kú àhàlà ẹ̀yẹ tẹ́ iná ẹ̀ agbésẹ́rọ̀ ọ̀dìkà yìí ẹ̀ẹ́nẹ̀ka òmùdí òkyẹ́wò kẹta hẹtẹ òmùdí òtúkù ẹmọdé omori orí rẹ kẹ ní isi sọpá nù ní omori àgbòfé sọpá bá ọba ẹ mọmọ ní ìkàgbòfé sọpá akókó bá èyí jẹ níbi ádámà ìní hadith al-qudsi ọkì lawla atfal rudda'un wa shuyukhun rukka'un wa baha'im rukka'un la sababtu alaykum al-adhaba sabba ọmọ yìí òkè èdò zinubọ ezinubọ ẹni ìhù yẹ bá ẹni àkẹmẹ yìí fàá sílẹ ibi kò nyà ọyà wa ezinubọ ẹni ìhù yẹ bá wọ́n ti rí ọ̀hún ló kẹ́ ọ̀n àtọ̀wọ́ kò nana kó dira bẹ́ẹ̀ ayé sùnwó kìdúkú yìí nà ọmọ yìí bẹ́ẹ̀ ayé màá kọ́ sọ́mọ́ rẹ̀ bẹ́ẹ̀ ayé ẹ̀kọ́ nà ọmọ yìí. ṣòro àbókù ṣòro ọba ayé mi fún mi àfáà rɔpo nana se fɛrɛ desi bo ɛnuma nana ko pɛ kɛ ɛdɛ bɔ kɔmɛ an ko zunu bɔ nɛrɛ bɔ kɔmɛ lɔtɔn tó mo ni yin wa baha ɛnuma taw ɛyɛlɛ ne so pa ana tɛɛtɛ ana taw ale ye zeere ana ale ale ye zeere lasɔbɔtɔ ale komi la aza lasɔba o mori kaba nin anuma na guya kui o ya don maa na gba kui kɛ o ni ana guya kui yɛrɛ fɔ. oyagunu na omori a ya na zakuri ezu anke oyo na apera ni na na pera ni na ajin e na ihi na pera ni na ajin e na garante na garante ga onwe e na are e na e me tere ama be de bori na wuri hu ewu na de ono muri manzare ka muri kidoni yana guya uyo tv quiz makyo to muri biwo hewa ono aza hitini huna ewa ya ben ni huna aba ya ka ke ba ya wa wanya nusu kugwe na agun ona ka ira ora wana fe ba o wa ka nya na yere huna o ebiri ebiri boro wa na abanye anya na nyi bira huna o onírúurú na ọba onírúurú náà ọba lọ́sọ̀ tó wọlé rú omori ọba nyɛ ɔjɛ dɔka yɛ wekò omori ɛhɔ ama sɔn yɛ nka wɔn ani yɛ kó dá maali nfaya yi aba kaw mi yusuf na anahu wayo bi ma ومن يكن ذا مال أظن أظنك أظنك فيبخل بماله لا شك هني وعسان ọlọ́wọ́ àwọn ẹ̀sọ́nà lèkà aláàkọ́wìyí lèkà sáàmù anákọ̀ọ́rá ni ọmọ rẹ̀ akẹ́kọ̀ọ́ ní ọ̀nyára àfún ìwọ̀n ẹ̀sọ́ bẹ́ẹ̀ tó yọ̀ ẹ̀mọ́ níbi rẹ̀ ẹ̀yà rà mọ́ mẹ́tẹ̀ wọ́n yóò dùnmá mi àmì ìṣẹ́rẹ̀ ti tẹ́ àbọ̀ máa fi àbà àtà ẹ̀ ohun èyí dáná ọ̀rẹ́ sọ afọ ẹ̀bẹ̀ kú mi èrè ọmọ àmà àwọn iṣẹ́ mi ti yẹra nọ ọ̀bẹ̀rẹ̀ ń dé èrè ọ̀nà wọn bẹ̀rẹ̀

صعبة دي يا شاهد بس يلقون مني رياتك فاطمة يقولون يا شاهد نفسي هم يقولون لك الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما انفقوا من اموالهم ọmọ ọdún ẹ̀kún ní kílé wọ́n mú wa kàásẹ̀ ẹ̀ wọ́n yẹn ní ọba ní ọmọ wa. koran ni wọn kaka na bɔ panya ɔno so nyɔka tɔtɔ a so ɔbi ka wɔn di so edwa kɛhɛ tɔ a so wɔahyɛ kɛhɛ fɛ wɔahyɛ mɛrɛ yi na mo yɛ ana bɔ panya wɔn ɔbɔ nɔn ana bɔ kasa ɔkoro a so ɔbɔ nɔn ɛwɔ ɔbɔ bɔ panya kora ɛwɔ abanyi fɛ hɛfɛ wɔ afara awu uka yɛ bɛ gidigidi yɛ akoro na bɔ de yɛahyɛ akɔnyɔ no so ɛtere. Mo ti o tó mo ní ọmọdé ọba yà yẹn ní zaka ọbọ náà bí ìhòòrò mu ní ilẹ̀ ọhún náà ẹ̀yà ọ̀nà ọhún táyì nà táyì nà nà bí ìhòòrò mu náà ọhún náà ọhún náà ẹ̀ jẹ́ bí ìfẹ̀ nà táyì nà inṣàlá ọhún náà náà mo ntọ́ mo sọ̀rọ̀ sọ́nà náà nìkan yìí wọ́n lọ́mú yẹn kódò ahadà lọ́ọ̀hì wọ́n ahadà rasulihi. إلا سلط عليهم عدو من غيرهم فيأخذ بعض ما في أيديهم أتجانا هنني أنا قرآن إرافو يوم ìjẹ́ nẹ́ẹ́sà òjì iógó omori yìí orí iógẹ ontó omori amáyìnbá kaná èrè omori òrò ontó omori iógẹ jí ẹsẹ òjò ni ńlá súnmẹsà aláìhìmá àdúgbò nígbà rí aka níbi oníjẹ náà ẹyìn níwẹ̀ nìmi anigye na ebo kɔɔ mori yi abi kɔɔ na anigye na kaka yi ɛɛba eh, ne koro na ɔre lori yɛ ɔkasa tora wa yɛ so faya kodo baaba maa fi ayi de yi inu gu enyi inu sɛ enyi anabɛ nene dɔdɔ dɔdɔ omori inu sɔtu ma yɛ ɔkɛ yi wa goro ni mata aleikum. وميثاقه الذي واثقكم به إذ قلتم سمينا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور أم يكي واذكروا نعمة الله عليكم ما يتم يوم مريني إن يمر نمنا يمونني ما يتم تم يمر نمنا يمونني obidu wa lukpa hɔ wɔn yi tɔ kahu lɛbi wa sɛ kakum bihi ɔniri iyɔ gani ɔnɔ anayi na kɛkɛ na oyɔ nini ibi kultum sami ina afaana ini jɔnu kaa nini ka yaawo yaare saafa wɔtukula inna allah alimun bibaati solo. wọ́n mi ní wọ́n yọ ọmọ rí ni kí pẹ́tẹ́kítẹ́rì ọmọ rí ọ̀ yẹ́ ẹ̀rí sọ́mà ìnáyẹ̀ bá yóò lérò ìtumọ̀ mẹ́rẹ̀ ẹ̀rọ ọmọ bí ilé mú orílẹ̀ ayá bá ọgọ́ wọ́n tó rí ọlọ́pẹ́pọ̀ mara rí ọkà ní ọgẹ́ ẹ̀rọ anáìnáka náà èrò mórí ìyọgẹ́ ẹ̀rọ anáìnáka ní èrò mórí a ní ahàdùn rububiyyah wal ihsan dabanye ahadul ubudiyati wa ta'a spato to woni onye ge ono mori o me don zei iyo ko mori yo ile hadithul qudsi na sa o mori yo abudi لك رزق عليك ولعليك عبادته فإن خالطتني في عبادتي لم أخالفك في رزقك أبدي أوريهم لك علي رزق وأني إيجي ترام رسماني كما ميلو أني إيجي أنا فيو نومري كنوفي لا يوانا وريهم tó wá rí ọdún ìlú ẹ̀ wọ́n lè aláìka faridọ́tún wọ́n lè aláìka faridọ́tún faridọ́tún wọ́n lè lẹ́yìn ìbàdàn wọ́n lè aláìka faridọ́tún dányé àhẹ́ká bá bo ọdún mímí tó ọ̀rọ̀ ẹ̀fọ́ mẹ́yìn kan wà mẹ́ẹ̀ka ní ẹ̀rẹ́ fẹ́ ìmọ̀kànlọ́tọ́ni fi faridọ́tì lẹ́m ọ̀họ́ nípkà fi rẹ́sìkì wàá bá jí mi yé ina baba na wara kawa me kame be ina he ka baba na wara kawa me kame be me ba junye ini ze ananye kama se la yo ila wani me ba se la yo Slatin tumari. Adu rububiya on isa. Iyo ke ono muli se tonai. Don nze toyi toyi toyi kire

slavson tó wọlé mi ẹ̀yà tẹ́lẹ̀ yìí ìmọ̀ àbúmọ̀ na àmàbọ̀ ọ̀ní ìzùlẹ̀ ẹni hìrẹ̀ tó hàn náà ẹni hìrẹ̀ tó tẹ̀ sọ́mọ̀ rí na yẹ tẹ́lẹ̀ wọn lọ́wọ́ nínú ụmụ màálù ọmọ ọ maara ya. Ọ ọ̀rọ̀ ọmọ rẹ̀ ọ̀kísẹ̀ àlàáfíà ka. inu ti pili hili nyɔnu wɔ ha yɛ ugbodari ka yɛ tɛ tete bɛ yiri unɔ unɔ ba ini atsɛ ɔbɔ nɔ ini sɔtɔ bɔ nɔ yɛ ekele ɛfɛ soo mekele ɛfɛ yɛ àwọn ká anyi sọ pé ní nyewuli rẹ fún akpọ̀ lẹ́mí rẹ sùn. sọ́tún tó mú rí mi abọ́sọ̀ ní wọn mọ̀ ní ti mẹ́tẹ̀rẹ̀ káyọ̀ wà á sí kama àfẹ́rẹ́ náà ìlẹ́yìn mẹ́tẹ̀rẹ̀ àkọ́ ní ọmọ ní mẹ́tẹ̀rẹ̀ káwọn ní rẹ̀ àdùrùbù bí yẹ kí wọ́n èsà ọ̀sán bí yọ gẹ́ amáyìn náà kan ní ìrọ̀ mọ̀rí ó mọ̀rí ọ̀sán ni ọmọrí ọ̀rọ̀ àṣọ ọ̀rọ̀ àmì ẹ̀ka ìrẹ́ mo sọ tó mọ̀rí mi ọmọrí ọ̀rọ̀ àmọ̀sán ká ìrẹ́ ọ̀ tó máa òmìnirí yàrí ya yèkírè ìráhà náà sí rẹ̀ fàyè tẹ́tọ́ náà bọ́ ìmọ̀ àbá ma lọ́bọ̀ tí ó yẹ sẹ́yìn amábọ̀rọ̀ kan amábọ̀rọ̀ amábọ̀rọ̀ kan ọ̀nà rẹ̀ nìyẹn ẹnẹ́ na yìí amábẹ́ haramu tàmábọ̀rọ̀ náà kàárí tọ́lá ẹ bọ̀rọ̀ ọ̀nà sá àǹfààní lọ́tún tó mú yìí. Abọ́nú mo ní kàféèrè tó ó lòlá náà. Èsì ó kàdí ìwà ẹ̀dá èkè tí ó lòlá. Ọ̀rí àbí Mùkàbdìrán àbí sẹ́dọ̀ lọ́rọ̀ yẹ. Orí kókè, òwúgbó, orí solúṣọ̀n, orí tolí. akeke yɛrɛ wakɛri magnet wakɛri ubu ubu ɔfɔntɔli ntɔli ɔfɔ wɔli dununu kununu famunuta afɛyitul fununa wɔkiritua tabayana ni annal fununa jununu dɛmikaye tabayana ni annal jununa kununu.

sayentist n'aka ndị anyị kwuru na anya nwụrụ ọ na-enye ụra ime nwụrụ abụọ enyeze enyeze ma ọnọdụ ụra ameghọla ya dị na ọnụ nwa nwụrụ n'oge na nwa Ọ obi shi eji tụọ ewu anyị nwa ụwa ọ na-aba nwa tụwasị nke onwe n'ihi ọnụ mmiri kasịrị agụgụ nwa ya ẹ̀wọ́n mẹ́kẹ̀ẹ́rì agụgụ nwa ya ọmọ kàfé mẹ agbọmọ ayọ ẹhọrọ kẹrẹ mẹ agbọmọ ayọ ẹyẹ ẹnyẹ abani ẹyẹ ẹnyẹ abafana ni. lọ́tún tó rí ni. tọ́lá bàbàrà yìí iná náà yìí ni tọ́lá kàfé mẹ bọ̀bọ̀ yìí náà sùn. ọ̀sán ni iyọ̀ gẹ amẹ́kọ̀ọ́ ọmọdé ọmọ mẹ́kẹ́ yìí inú omori ọmọ di ọmọ sọ tọnai dọtọnai ọmọyaari onídìrú àkókò nọrẹ mọ wẹn dọmọ ní sọlá fẹ fún wọn náà kó lè dọmọ ẹsẹ dọmọ ẹyẹ oṣù ọ̀nà sọlá ti kó kó lè dọmọ ẹyẹ wọ́n ti ń fún omori yìí ẹ̀hẹ́ omori ọmọ máa ṣí ọgọ́nà ni ọ̀rọ̀ àmì ẹ̀kẹ́ yìí rẹ̀ ọkpụkpọ ọbasịbọ ihe ọgọhụba na wete ya mmekọ omorina anabi ahadul obodi ya tiwata ihe oge jozi ọrịhi ọnibi omori ọrị jozi anasịbọ ọrọ ka ya saa so omori di ya eke lọtị otu omori wọ́n bọ̀ ibèrè ke inú sọ́kì máa ń dà ọ́nìṣà ànú ọ̀rẹ́ ìjọ́ mo ní kàrẹ́ yìí ini almuamalat amro kaya meke muna dole ni dole ni ka ini uyeta nete obido afisa loreko dole wa chabe kisa na obido ni kisa na ma bo la fi aka onye wala do se re tahara he ori mo ni ni amalo ni abena mo mo ri ka do suratul maida suratul mo ri ni akásẹ̀ lè yọ ìjọ́mọ̀rí màá ní lọ́sọ̀ ọ̀ka lọ́wọ́ sàmáyáyé ya sàmáyáyé kàtọ́ kaya yakɔ n'abɔ ma, maa mɛ kɛtɔ mɛ ŋoro nɔ ni mɛ yi yakɔ n'abɔ aka nɔ. wɔnkoro nimatalɔri tama tama na omori abɔ eŋoro na omori onu na omori wallahi alazim isi islam dọlara ha inu dini isi ọkụka e, na kwode ịnakwụghị ọrịna hini ebe ahụ ọ dị أباك الحمد لله على نعمة الإسلام ya به نعمة يقوم لي أبو فرسان وري لا ẹ̀fọ́ ẹni yìí nyina aka náà yẹn fọ́ pamọ́ àwọn wọ́n tún tó wúlí yìí èdìrí so paa ẹ yà bàyà máa mi ẹ bí islam islam ọba mẹ́rin kẹ́ẹ̀ àyàkónyá ìṣọ ọ̀ìṣẹ́n dọ́ yẹn wù ọ̀ìṣẹ́n dọ́ yẹn wù ọ̀ìṣẹ́n dọ́ yẹn wù àti islam ọwọ́ sọmọ ọbẹ̀ mọ̀ dídà hinà lóko nígbà káyọ̀ káyọ̀ wọ́n mi sá àhún lẹ́bí wọ́n á sá àkókò bèyí òmùrí èsì yẹ ilé lóko káyọ̀ tó ọ̀rẹ́ sá máa yìí èrò kó òmùrí ẹ̀ máa bá o èrò kó òmùrí ẹ̀ máa bá o iye oge ono omori ọ̀nà ìnákẹ́tẹ́ náà òrò omori yìí lọ́rọ̀ ìnákẹ́ náà òrò ntú omori yìí ọ̀pẹ́ tẹ́hùn ní ọmọ náà tó mọ̀ ní sí ìrìn rẹ̀ àmọ́ àbọ̀bọ̀ náà àbá di islam dọ̀tí bẹ́ẹ̀ ẹ̀yọ́ tó mọ̀ yìí domi kọ́ ẹ̀yọ́ tó mọ̀ yìí káyé ó wà mẹ́ka máa dé mọ̀ vaasi lórí kú. ìsọ̀rọ̀ àmìsíà ẹ̀ pọ́ìs àmìsíkọ́ yà lọ́tọ̀ tó mọ̀ yìí. ìníjọ́ mọ̀ káyọ̀ tó mọ̀ yìí iyɔnkɔnu amaasi ama amaasi yɔ ntɔn mu de ala ale ti yɔ mori kulin kuntum tuli buna allah fatabi uuni yuhibi kum allah wa yaghfir lakum dunubakum ewu ntɔn mu de kayo ka wa kawa siri yɔ mori ni sa se ma ntɔn mori ni ko mori bi siri ni omori ata man ata arasula fakada ata allah ọmọ ẹni ata aso ntọ omori ọmọ ata aso na omori iye gbọdọ wọn asi yọ ntọ omori wọn asi yọ omori abala náà ahun ní islam inú mọ ntọ omori wọn asi bẹ ayọ ntọ omori yìí bẹ ato dohon fil islam wọn nà ní kọtẹ tọ́lá kọ́nẹ kọ́ńtò omori ọmọ ìta ọjọ́ wọn bá a sọ̀rọ̀. àmọ́ tó múlí ọ̀nyọ́ dání yẹn ní parí ọ̀dọ̀ náà mórí ti tọ̀ ọ̀tún yẹ́ ẹ̀rẹ́ ẹ̀hìn lọ́tún tó múlí. àbá méjì tìtì àníbẹ̀ ní ọ̀nyọ́ mórí tuntun na ní nìdí bẹ́ẹ̀ àhóhùn ní àti bá ọ̀rẹ́ wàá wàá ti bẹ́ẹ̀ àyọ̀ kúrò ẹ̀rẹ́ bẹ̀rẹ̀ mọ́ dọ́ọ̀dù ẹ̀ mọ́tò tó mi ni. omi bá kún lẹ́bi wá sọ́kà kún bì yìí ibi kún tún tẹ̀lé iná wá àfọ̀hánà ibi tó mú káyọ̀ tó mi ni káyè yà áwọ̀ sọ́kà yà rẹ̀ sàtà bisu na ozi yẹn yìí ìrì àmú kàyà mi bó ozi yẹn yìí ìrì àmú kàyà mi bó ozi yẹn yìí bó kàtà yẹn wọn bó yẹn wọn yà áwọ̀ yà sàtà. ana ni mẹkẹ ntọ mo ni ina báwo na adi islam ina mo ntọ mo sọ Ya lọsọ lọ yàwó yà fàfà yà bàrà omi ina bọ ìzọmọ kẹyàmà abesu si bi tu yi ọlọ́wọ́ si tu tó ọlọ́wọ́ si tó ti bi yi yi mo eh, ni ibi wọ́n bọ̀ ẹ̀ ẹ̀ bá túmọ̀ yéesi bẹ́ẹ̀ àyọ̀ ń tó mo yìí ẹ̀sọ́ e ń dọ̀bì káyé tọ́ba náà kàkà bá ma bí yẹn mi gbé yé túkà man fúlẹ̀ sí e islam dọ́wọ́ ní islam bìlìwìlàdà ọ̀hún ní islam jòzó yìí ma anámàtí ní islam tọ́ba náà kàkà ẹ̀ẹ́dì jòzó yìí ma anámàtí ní islam ọ̀sùn ní islam wọ́n sẹ̀rọ̀ ọlọ́dọ́wà kálímà dọ́wọ́ ní islam wọ́n náà wọ́n ní islam ihe oge anasa abeni si ontu omuri n'ihi ọnọ ewara resho ya ontu omuri imma bil wilada wa imma bil dukhul fihi jadida yuzo imma ama ma ofina si islam ya ọnụ otu wuli islam ihe ogo nọ ọyịnọrọ ka ụdọ ọwa wa ihe ogo nọ ọyịnọrọ ka wa bedo chọrọ dọmori ma ni bi da sa abeni kare ni zama ọnụ

e ọmọdé ọ̀yẹ́ ìràtíkọ̀ ẹ̀yìn náà ẹni kọ́tẹ̀ ẹ̀yọ́ta olúwẹ̀ ló ti náà bẹ́wọ̀ ẹ̀kùnbẹ̀rẹ̀ òmù yí ọ̀yẹ́ dùnjẹ́rẹ̀ ọmọ àkàrọ̀ òmù yí ọ̀yẹ́ ọ̀nà rẹ̀ wọ́n tún kí ọgbọ́n náà máa ṣọ́ ọbẹ̀ tó ọkùnrin bá àsọ́bìnrin yìí yá àsọ́bìnrin yìí kẹyìn yẹn wọ yẹn bí ẹ sí ọgọ náà bẹ jọdọ náà wọ kí a ti sọ bẹ mọtò tó rí mi. anú mo ní ìdúró ìkẹrẹ iye ọgọ náà wà bí ọyísọ àtọmọdé ọrùn tán iye ọgọ náà ìnáka ní ìrọ ọmọ yìí àwọn náà ìnáka ní ìrọ ntọ ọmọ yìí ọmọ bọ ọyísọ àtọmọdé ọrùn tán ọkọ ya mọsán dé yẹn asọmọsán dé yẹn iye ọgọ ọmọ bí ọgọ àwọn náà anabi yɛ ɔgɛ anabi kɛ ɛsi ɛyɛ mɛkɔ mori ɔhɔn tɔ ne n'ɔhɔn anabi kɔ mori ɔmɛka yi lɛ ɔhyɛ mɛ ɔmɛ to na esi ari dɔ mɛ yi esi ehu dɔ mɛ yi esi esiri dɔ mɛ yi ebi ara dɔ mɛ yi oyi sɛ ɛdɛ esere yi ima mɛ kɛ yɛ aka kaa ɔkɔ ɔdi pɔ ɔsinyɔnyara nkulu nɔfin lɔma ale yɛ ha ko.

wakò tó mọ̀ nínú àwọn ọmọ yìí tẹ́lẹ̀ o ọ̀n tó mọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀ka ebi dà ká nyi màláìkò náà adamu ọ̀nyọ́ ọ̀nyà na tẹ́lẹ̀ ọ̀ka jẹ nínú mi bàbá yà á nà snacks àbẹ́ yà mi kye yìí bí kòkòrò mi tó ní òwò àwọn tọ́tù ọ̀n tó mọ̀ nínú oyin ìjẹ̀yìn ló dúró ṣe accident ọ̀nà ẹ̀dùn máa ń lè ní bíbí dáyà ọ̀kà ọ̀kẹ́ wa avoid me technique technique kan náà ẹ ẹ ọ̀wọ́ smart ẹ̀ ẹ̀nẹ́bẹ̀ ọ̀ omori kèye á ní màlá ẹ̀kọ́ tó ti fẹ́rẹ̀ omori kèye ẹ̀ ń kásán náà ló sì kò tú ní màlá ẹ̀dẹ́ omori ló sílẹ̀ òhun ní ẹ̀ ń kásán náà yóò omori ọ̀wá fún mẹ́ta ẹ̀rọ sọ́ọ̀dù ní ọ̀nà ló fi yọ ọ̀rọ̀ ọ̀kẹ́rin malaikɔ na kupi o ne fero na kaayɔ akɛhuro de an kuma yɛ ke ejawa ejawa na kata ba ana ku polisi do ku soja ejawa fi mɛta yɛ sɔ ɔba ala ɔmɛ wɔrɔ yɛ do duro soja na ori polisi a ala tɛ ɔba ta yɛ kere yɛ do ko jɛ do duro a ìjẹ́ kí polisi ọ̀nà ọ̀nà àìbẹ̀rẹ̀ máa tú yẹ náà wà sóyà rọ̀ ọmọ àṣẹ́yìn kò jẹ́ pé òdò òṣèré o lọ́ọ̀ṣẹ́yìn kọ̀ ọ̀fẹ́ lọ́ọ̀fọ́ mẹ́ọ̀rẹ́ de ìkọ́nọ́sì kò ṣeré ọ̀rọ̀ lọ́sùn rẹ̀ kàrẹ̀ ọ̀wọ́ mẹ́ọ̀rẹ́ ekúkú bẹ́ẹ̀ bí kẹrin èyí ìjọba ìjọba ọmọ àbọ̀bọ̀ ọmọ ẹ̀ ìjọba èwì dúró ọ̀nà sọ̀rọ̀ èwì dúró àmì dá lọ́sùn tó mú nínú ọbọ̀ mọ́ domori ọwọ fún mẹta mẹla ẹgbẹ náà ní ẹsẹrẹ o domori káyọ kẹkẹ náà kò rí mori ọfún mẹta ẹrẹ fọwọ mori ọfún mẹta ẹrẹ mori ọfún mẹta ẹrẹ jésù ọmọ náà máa nì yà bá sẹ ọjọ òye iye ọjọ náà nà nàmá yìí náà kàn ní ìdánwò yìí anabi ọjọ kẹyà anabi ọjọ kẹfà kàfẹ nà àfẹ nà ọ̀nà náà iná kẹ́lẹ́ ìlú ń tó mórí kì í sọ ń tó mórí kẹ́ ya mẹ́ ọ̀nà kàtí mẹ́ bá àti mẹ́ ọ̀n tó mọ̀tò lọ sọ́nà ọ̀ka má nà ha ètò kọ́m má àmà tó kọ́m bìyí má nà ha ètò kọ́m àánú fantaw má àmà tó kọ́m bìyí fàtó mi nà mà sàtàtó wọ́n má nà ha ètò kọ́m àánú fantaw ọ̀n tó mọ̀tò lọ sọ́nà ọ̀pọ̀ nà ọ̀kọ̀ dà ní ya mẹ́ àbábá bò wọn dó lọ́ọ̀dì kọ́ abani sunan sunna sunna sunna ọ̀rọ̀ ohun tó mọ̀rí kẹwàá náà wàá fún mẹ́rin náà mẹ́ẹ̀. iná náà ni mustapha sunna ọmọ wàá fún mẹ́ ẹ̀mẹ́ ẹ̀rì mọ̀ akẹ́ ẹ̀nà àmà àbí sunna tún mọ̀ akẹ́dà sunna sunna ebe nye nzikọ nọdụrụ je owe na wee wapụpụ edewe dọbewe wa ka e ya nụ ya ọ ma ama na na ka ya re kai ido ne ya zidanyi hu na ono banyi hu ni ka zidanyi na ẹ lọ àbẹrẹ ọ lọtún tó wọlé nìyẹn ìyẹn tó lọtún tó wọlé ọkọ ọbẹ ilẹ bẹbẹ ní ìbà ẹ lọtún wọn bà náà ẹni wọn márì ilẹ fún láti ẹ̀rù tó lórí ìlú omori ọ̀rọ̀ rẹ̀. ìdí àwọn tí ní màá sáà ó dé ogún omori ọ̀nà nìyẹn anábẹ̀rẹ̀kẹ́ àmì kó omori ọ̀nà ń kọ́ni náà inú ìta àpá níta òjò ni dọ́mori dọ́ọ̀ṣọ́ ní ibi àì dọ́ọ̀yọ́ kátàkùrọ̀ rẹ̀ so. ìmìkàrè omori ọ̀yọ́ ní ibi àì tọ́ ẹ̀rẹ́ sí ní kìí àsìkò ọmọdé ọ̀yọ́ ní tó ẹ̀rẹ́ fún inú dúdú wúlò lọ gbogbo ọsọwọ àgbórí ilé ayé bá ọsọwọ àgbórí ilé ayé dọ́ọ̀ṣọ́ lè ní ẹ̀yẹ̀ wọ̀ ẹ̀yà ni dọ́ọ̀ṣọ́ tó ayẹ̀rẹ̀ fún ààrin wọlé ní nkúdù ahadàlọ́ọ̀hì wà ahadàrọ̀ sóòlìhì ilẹ̀ súnlẹ̀ta aléhìm adówó lè rẹ̀ yìí ọ̀rọ̀ náà yàrá sẹ́wọ̀n jóni iye gánà ìnáka ní ìrọ̀mọ́lì atontomuri iyo gana ina kana iyo tomuri masoka ay son ana biyo gano ana biyo gano ri kai sami'na wa afana wa afana ya ya rasa sa ini so muri onon ton oka ya me ya so afame ono ka se me ya ya ya karwa hona iyo gana ina kana iyo muri ama ni ka se ije ya wasi ni ma dia sha ho ga dia dia sha hu jonye eno ni dia sha hu jonye na chi ọlọrọ ase do kane yi wọ́n ti adimire kẹkẹ yi ana agya yẹn nkẹne ana akafa yẹn nkẹne ẹni yẹ abu ẹni han ọmọ nana yìí màmá mi kọ́ mu yìí náà ni mu yẹ kọ́ yà wá yìí ìsọ́tò mu yìí kọ́ wọn ẹni yẹ ọhún wa ananyẹ ọmọ ẹkẹ nkatọ tiẹ ti fi iye oge ananyẹ atẹ ne yẹ wọlé yẹ ahyẹ ọdọ wọlé iye oge ananyẹ atẹ ne yẹ domori dɔw yɔ ni yɛ kasa fura yɛ so efe nyama yɛ no wa yɛ dɔw dɔw dɔw ni yɔ nɔ dɔw yɔ no yɔ nɔ kasa kɔ dɔw ɛni sɔrɔ bama yɛ rɛ silatu ntobiri mi omori yɛn bɛ ɔka yi fɔli azari ladina يخالفون عن أمره أن تصيبهم فتنة أو, أو يصيبهم عذاب أليم. أمري ọkẹ nene kẹkẹ ẹ eh, ahyẹ ahụ ojodo ntọ mori hi nye enene eh, sẹrẹ ŋo antosi ba ho fitna eh, ene sẹrẹ fitina ene nkasa ne nyo a awie su yi ahụ ho na ali sẹrẹ ne sẹrẹ ŋo ịnụ ya ama atwa baare ama na onuntombo ni kɛyɛ nanu kɛyɛ wama lam tahkum a'immatuhum bi kitabillah illa ja'ala ba'sahum bainahum aw ju'ila ba'suhum bainahum abɛɛya iragɔɔya ɛkɔrɔɔya bɛɛ kɛyi sɛ kan dɔn mori bi a fɛ mɔ kare ye tura wa yɛrɛ sun a kare na ka kan nɛnɛ nɛnɛ mori ɛnkata ama ɛne itɔra dɔmoli dɔmɛ nɛni keeko tɛ oya ɛne e ti yɛ ti itɔra dɔmɛ nɛni ka yi ɛnɛni ɛso yaare no ɛnɛni ɛkpe ti itɔra kpɔɔtu wɔ tuuro ama ntiri ka mmiri ya hebe ya mmeku kari ikogi kene mmeku kari nigeria kene abebe abebe ọba yóò kẹ́ni ilé lèmi báwo ni láti àkókò yà rẹ sọ̀kẹ́ náà dín ìdí láti àkókò yà ibà ẹni wàhálà ìdí ọ̀dọ̀ ẹ̀ wọ̀ náà yàtọ̀ wọn lọ́dọ̀ ẹ̀ kọ́mọ̀tẹ̀ náà ẹnna ní ọba àbí ìdúró kyẹrọ ẹnna ní ẹyà gẹgẹrẹ o abẹkùnrin ènìyàn bẹ mẹyà gbọmọdé ló sọ wudi ẹnna ní ọba àbí ìdúró kyẹrọ ẹ má bẹ ẹ ti yá màdìyà ọ̀nà ọ̀nà dàrú yẹn tà wọ́n iraq yẹn ọ̀nà ọ̀nà dàrú àwọn síríà yẹn ọ̀nà dàrú àwọn libya yɔn ɔno dalu awɔ somalia yɔn ɔno dalu awɔ nigeria yɔn yɛ hɛ ɛrɛ lɔtɔ tó wuli mu yɛ hɛ ɛrɛ ye ye ye ye ye eti biro nɔ yɛ kò ye ɛyɛ yɛ yɛ yɛ mɛ ŋu ɛnɛ bɔ mɛ bɔ ɛyɛ.

ɛdɛ piti wo yɛ ɔna bi piti ɛwɔ lɔra abdullahi so yɛ ɔna ɛni o ni wɛrɛ ɛni ni eto islam iba nya ɔmo nɔ ɛnya ɔsa ɛnya ɔsa lɔpɔ tó o yi.

ɛyɛba ni ni yɛ ɛra ɔdɔ náà mo kari ɔnɔ ɔdɔ náà mɛ kari ɔnɔ fɔ ayɛ so ɔdɔ náà mɛ ɛyɛ ɛnkum yɛ kane bi ibrahim aleyhi salatu wa salam ɛni yɛ yi agoke royal ambiya wa ɔdɔ náà mɛ bi ɛra ɔkɔ ɛyɛ ɛra bɔbɔ yi ma ma ba kɔ ɔnɔ a ma ni yɛ

فانظر ما لا ترى قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين أذكر يا نبي إبراهيم أنا إسماعيل أمري أوكي فلما بلغ معه السعي إجتني معه أعزيه آه، آه، بطو إجتني إسماعيل ìjọba àfihàn tú túdìkẹ́ ọ̀nyẹ́wò náà bó tó ànyẹ́wò sílẹ̀ ìtìrẹ̀ yóò kà máa nì ẹ́ ọ̀nyẹ́wò sábà ní ezèzè ọ̀nyẹ́wò bẹ́rẹ̀ bá ní mú kọ́rọ̀ fọlọ́ mọ́ bá lọ́gọ́ máa wò sẹ́ kàlẹ́ yà ìlú omi yẹ fún wọn inú ọ̀rọ̀ àti ìgbà mọ́tò tó jẹun bẹ̀rẹ̀ sọ́nà

kẹ́mi èdú gbà ọ́ fàǹgbọ́nmára sára ọ̀làìlà ìlàlà. anabi ibrahim dà káyé jẹ́ anabi ismail káyé ronú náà súrè ní mẹ́rin àmọ́ ó dọ̀ mọ́ níyà èwe kúkúrò nìyà. ìjọba ìnáyà kárẹ́ kọ́ ma yɛ wa dam ɛna wɔn no ban ɛna ma to ban yɛ ɔno ne daare ifɔ ama to ɔma safati to mi insha allah mina saabiri ifɔ ama to ɔma isɛ ɔmo de ɔka ɔna kɛmɛ bɔbɔ mɛ ka ube tumi na no suru ube tumi kɛ bi suru ɛrɛ lɔsɔ to ɔmo ni ɔmo de ɔka yi. فلما أسلما وتله الجديد أتيناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المسلمين إن هذا لهو البلاء المبين فلما أسلما وتله للجديد omori ka ije na ịrara adọ dịra sede yo na omori je na ịra ara adọ dịra sede eme ịrara sede yo na omori jùlọ na ọmọ náà ká nìka yìí ọ̀kadà ọ̀ ìmẹ̀ ẹ̀ ẹ̀wọ́ náà mẹ̀kàrí ọmọ so e, omori e, n'a na فلما أسلما وتله للجبين أمريكي كجل هبا ناسد أنا إبراهيم أنا مدى أنا إسماعيل أنا مزي أنا هبا ناسد وتله للجبين نشوف كورة تنتيس ọmọ yẹn ni ọ̀rẹ́ ọlọ́mọ tẹ̀rẹ̀ ẹ̀mí ẹ̀ka ní ìbùrọ̀ ní ẹ̀bọ̀ bó signal náà bó tiwé yẹn ká kàmá fún ẹsẹsẹ ẹni kọ́ mọ́ sọmọ ẹni tì ọmọ yẹn signal lábẹ́ ìkẹwọ́ bẹ́ẹ̀ ká sàn ẹ̀rẹ́ àwọn ọ̀pá. david ismail ọmọ àkáyà ẹ bá ní ká ẹ ẹwà dànù wíì dùn gbà má sóbì ká mi wò bọ́n ọmọ ọ̀wọ́ mẹ́wọ̀ kọ́sọ́ ní ọ̀sọ́ dọ̀ ọmọdé dẹ̀ inú dùn ní ọmọdé ká sọ́mọ kọ́rọ́ fúlọ́mù rẹ̀ sọ ọ̀bẹ̀rẹ̀ náà لا إله إلا الله Muhammad Rasulullah. Ọmọdé kìjọba ìjọba mányẹ́tẹ́ ọ̀ bá a yí ka yẹ ọ̀fún ọ̀tọ́ra wọ́n máa bẹ́ẹ̀ náà ọ̀ ayé ẹ̀rẹ̀ ọ̀rẹ́. Dẹ́ni yọ, àtúmọ̀ mẹ́kẹ̀ yọ, bọ́ọ̀sì àmì ìbúrọ̀hìn, ana omori na ihe afa ne bi nana wɔ ebo nto omori ɔnyara omori ha ayɔ ya ayuha rasul ya ayuha nabi ma he wa nabi ma he wa nko abba dibia na opiti ila basa na maza da ya kuba kaka abul anbiya asani annabi ibrahim anaba da nabi nofa wa ya ibrahim قد صدقت الرؤيا ọba mímí ka o ìlúrọ náà wọ́rọ̀ aṣọ ọ̀tẹ̀ ẹ̀rùn bẹ́ẹ̀ wọ́rọ̀ aṣọ ọ̀tẹ̀ iná kàdáàlìkà nàìjíríà ìwé mọ̀ọ́ sí i. ọmọ náà borí mẹ́sí ní bẹ̀tẹ̀rẹ̀ náà tánà iná ara làwọn àgbàlá olùdókòwé náà borí ọ̀nà wọ́ta lónìí ìbéèrè pàtàkì tààrà ìrìn ọ̀nà nàánì làwọn àgbàlá olùdókòwé oríṣi àmàlà kàtẹ́wọ́n ọ̀gá náà má oyin na wɔrɔ kata ho ɛna wɔn huri itɛ hɛ ɛna kaka yɛ ɛɛ ɛdi di nyɛ ama sisan ma de da ɛɛ ɛdi báwo ti ɛɛ ɛdi ɔmɔ mɔmɔ ní sisan wa níbi ibrahim rẹ tẹ wa tóbi dẹ wọn ẹ bá wá sá dẹ. ɛbɛ akɔyɛ ɛnɛ wɔn ni suru hu ne na e ɛbɛ abadɔ wɔn ni suru hu ne o agozi yɛ ne o yɛ yɛ olùkùnyẹ́rọ wọn mà ẹni tí mà gbọ́ ọwọ́ bá a gbọ́ ọtọ́ bá a fà fà dín náà láàlẹ́ ha ẹni ọ̀rọ̀ náà ẹ̀hẹ́ omori yìí fa àlọ́n lébà yorì omenize yìí omori yìí ọ sẹ́dà kárẹ́ ẹwé yìí ojú àgbà kò nyẹ́rọ wọn mà ọ̀nà omori kọ̀síwájú ṣọ́ọ̀bà àná wọn kà kà nídìí ẹ̀rìn ẹ̀yìn mìíràn èsì àbá níbi mìíràn èsì nù síbi ìṣẹ̀lẹ̀ ìrẹ́yìn náà ni ìrẹ́yìn nù ọ̀bẹ̀ ẹ̀yìn nù ọ̀bí ẹ̀yìn ṣojú dọ̀dọ̀ bẹ̀bí kò ní ọ̀nà náà mo ní ìdáná fún yọ ọ̀bẹ̀ ẹ̀yìn rẹ̀ kẹ́mẹ́ wàhálà rẹ̀ wàhálà rẹ̀ ẹ̀yìn náà mẹ́rin yẹ́ ọmọdé kùkẹ́ wà gbọ́ wà kó mo ní ìdẹ́ka rẹ̀ lọ́kì tó mú yìí ọmọdé ọba ara ẹni mẹ́ amọ́sọ́ ọmọdé ọba mẹ́ wàfàdé iná ahọ́ dédé déhé na àfihàn ọmọdé ọba ọ̀sọ́sọ́ pọ́pọ́ amáyà ọjọ́ bẹ́ẹ̀ dọ́nà ti dọ́n rẹ̀ fún mi èso pélé kàkà ara wà ó amáyà ọba ni dédé déhé na àfihàn ọmọdé ọba ara ẹni tó ọsọ náà ọ̀kàrí òmòrí ọ̀rẹ́ ọ̀rọ̀ náà sí ọ̀rọ̀ náà sọ mùkọ̀rọ̀ àtẹ̀wọ́ náà sọ mùkọ̀rọ̀ kọ́ rẹ̀ fún ọmọdé kóńtó òmòrí ọ̀ká kẹ́nẹ́ka ọ̀dúnlẹ̀ ẹ̀ka ìràgó abẹ́kúra ẹ̀mẹ́ ìkẹ́kọ̀ dọ́gídé nẹ́ẹ̀sì sákà ní òmòrí mùkọ̀rọ̀ fúláwà rẹ̀ fún bọ́ọ̀ fẹ́ mọ̀kárí fúláwà rẹ̀ fún amírẹ̀ màmá ọ̀dọ́ òmòrí màkúwà ẹ̀ ìrìn ọ̀nà ọ̀ka yìí tẹ̀yà lánìí kàsí ọ̀dọ̀ náà mo kọ́rọ́ ká rẹ̀ fún ìrìn ọ̀rẹ́ kà ní. yẹ́mà káyọ̀ náà jẹ́ nìka akẹ́kà mi vóòtù òkú òmòrí bá mi vóòtù mi ni ẹ̀yìn wọn ní bọ̀bọ̀ rẹ̀ yìí náà bẹ́ẹ̀ bá mi vóòtù mi ni wọ́n àkàsí ìṣẹ̀rí à mo kọ́rọ́ ayọ̀ mi ni ẹ̀rẹ́ ní vóòtù gẹ̀ẹ́sì ìṣẹ̀rí ẹ̀ ní inú kú ẹ̀ ọ̀rọ̀ yóò fẹ̀kẹ́ lẹ́kẹ́ ó kó adá ọ̀ akàwé kúkú yóò yà bá ọwọ́ wọ́n esu the negative aspect the criminal aspect lè aka ọmọ afọ major penalty mẹ́rin mọ̀ ẹ̀hán mẹ́rin lọ́yà the economic azari ya ya ọ́ owó ọ̀mẹ́ ọ̀ka ya ya ẹ̀yà dọ̀ kẹ̀yà yà ya ya ya tẹ́ẹ̀ bàbá mi dín ní kẹ́lẹ́ tẹ́ẹ̀ náà nà ọ̀kàrí ọ̀nà fọ́ tẹ́ẹ̀ the generality of people ẹ̀nà bó kò mọ̀ yìí wọ́n ní àdìsí ọ̀nà mọ̀kọ́ fún àrẹ̀sọ. ẹ̀yìn ọ̀nà sọ àmà àṣọ́bà àmọ̀kọ́ fún àrẹ̀sọ àmì wọn àmọ́dọ̀ ẹ̀yìn ọ̀ ọ̀sọ́tún tó mọ̀ yìí. ó bọ̀ ọ̀nà ó mọ̀ yìí ó sì ìmáàmì kòóòdì yòòrò náà ọ̀nà ẹ̀fẹ̀ tọ́ẹ̀ lóò hí ni kẹ́ẹ̀ ọ̀dọ̀ náà ní ọmọdé tì ẹ̀fẹ̀ asomukọ́rọ̀ kúrọ̀ ní ẹ̀sọ́ iná wà yẹn wọn ni mùsùlùmí náà nàbà iná wà yẹn wọn ni kóòmù náà nàbà ọmọdé ọmọ ní sinimá ní bẹ sọ kánà kó rẹ ọkọ ní yìí náà ọ̀nyọ̀ ìdá ọ̀rọ̀ ẹ̀ bọ̀ náà bá wà rè. lọ́kì òtún ọmọdé yìí inú sọ́kùnrin máa yíyà ọmọdé ọ̀kẹ́ yìí á yà bọ̀ kẹ́kẹ́rẹ́ ọ̀rọ̀ wọ́n kẹ́ ìbáyọ̀ hàkì ní wọn náà وعندهم التوراة فيها حكم ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين أنا هنا أنا أنا أباني ريكو أرشان أنا أولي أبوليك ولا ينسي مقرر وين ينسي مقرر وأصلا ودعك فاصلة يا ظنان كوكاكا ويا وأصلا eh abi yo na wada ka arin ka ana na mes kama na wadi ah ay mana sa be ham na yi din me ku lati on to mo ni emre eh, wo hina ne no eme eh, e eh, wo emre ha na ma ba aba me aba me emre ha no aba yo no lati on to mo ni sayyid kutub rahmatullahi alayhi ini tafsira fi zilal alquran ija me ha hile anana da me ha yara aya no bakai la ilaha illa allah muhammad rasulullah sallallahu alaihi wasallam ani baba koko ni o bo ni kare ron ni amma eso ne yo bika al ibra bi umum al lafz la bi khusus al ebe na wa gbọ ni kyaya ẹhẹ ebe na e ọnụ ama ire ọnụ ọnaka ebe ọga na ẹhụ na naza ọmụ na ọhụrụ báwo lè ṣe èkó òmùrí alábẹ́rẹ́ ìdílé mọ́ ní tó òmùrí mọ́ ọ anyị nyere ọrọmọrọ ina mba ọkụkọ ina ti madina inu mu mpọ omori sọlọlọ ọrụ ọrụ anasẹrẹ bakọ e, ọrụ bido mpọ omori bẹẹ kẹne kọ ọrụ bido mpọ omori ẹ anu bàbá kọ náà ẹ bọ ọtí ìkúrẹ ọrụ bido mpọ omori. Don't tell me dɔwɔ wɔ selika ɔne mɛkirɛ yɔ oyitɔ ɔdunɔsɛlɛ sɛ oyitɔ yɛrɛta kpɔrɔdɔ osu ɔne kɔ yɛ ɛni tsakandaw na abɔ kɛ atawura baibul ahu old testament ɔna ɔtawura lɔtɔ ntomri.

baka yawa ne kai kazabtu na yake kire nasiha oyi oh, na taura old testament bible kaza na hawo fere ka akowa ire ta wọn na agbo yìí máa ń yọrọ àpàlẹ kíá yẹ bẹ ẹ o omuri ọmọ ọ ti bọ omuri ọmọ wọn ọmọ wọn ọ ẹ̀yìn brọ́dà sọ máa ń rọ́bà rẹ̀ rẹ̀ ọ̀gá mọ́mọ́ inúgbò ìfúnmọ́ kíkú bẹ́ẹ̀ náà dín ẹ̀rọ gbòòrò rẹ̀ àbíbi ẹ̀ṣọ́ dẹ̀ mẹ́tì tẹ́rọ àní sùúrù ní kíkó náà ní ìmẹ̀rẹ̀ pòórò nígbà bẹ́ẹ̀ ṣáà níbi àtúrò náà dín ìlú sẹ́yìn níbi àtúrò ọ̀rọ̀ àbàrà bẹ́ẹ̀ níbi ọ̀bàbá yìí ọ̀rọ̀ àtúrò bẹ́ẹ̀ níbi àhọ́nà wẹ̀yìn ọrụ akwụkwọ na nkata kwere ya be ya mebiri anyị abụ nkata abịa ịbanye ugwu n'ahụ mmiri ọbara ya ee ari iche nne ekene ari iche nne ari iche e, ya ahụ na dị ịra ebe agara ụra e, egbochi ya enu dị ka ọchọ ya ama ene abụ ka ihe na-enwu

ama ha hụrụ ọganana abalị ya nne shoda mr wani anyị turu ọ dị ya ahụ ọ dị ebe amụta anyị turu ahakụrụ da iwa ashoda kịta ya omuri ọba ya abanye ọgbọ ọba ya nye na ebe na-abịa islam ya anya ọba ga ebe na-ebe a na islam ọsọ ọba na ọka na otu ọsọ abụ na onye ọba na onye ọba na otu ada ọba na ibekọ wa wee si enyo otu si ya tipere na ha ọbasara ana ọhụrụ ka mbọ bọọ bebe ere ada ee ismail ismail na wọ́n kọ́ ọmọdé àwọn ọ̀nà ọkọ̀ ọmọdé ìwé bèrè àwọn sábà ẹ̀kọ́ ló náà ló wèdè islam lórí ẹ ọ̀nyá ń bẹ àgbèsè ìdágbàgbẹ́ ẹ ìmọ̀sọ̀rọ̀. oṣù mìíràn náà a máa sọ̀rọ̀ ká àmì ìyọ̀nyá ó fà sá iná ẹ̀kẹ́ àlá ó wèdè sá àtà iná ẹ̀kẹ́ nàlẹ́ àrọ̀. Or do you want me to speak English language? If you can, uh, okay, ẹ akọkọba akapa ọyẹ mi ní oyi ọkè ọ kata asihadu anla ilaha illallahu wahadahu la sharika lahu wa asihadu anna. محمدا عبد الله ورسوله وأن عيسى ابن مريم مريم عبد الله ورسوله ورسوله sọ awọn níbi ọmọ ọmọ rẹ yìí ẹni bí ẹrẹ yìí ìrẹ ha rẹ ìrẹ ha rẹ ìbí ọmọ àti kòkó mórí ìbùdó mi. ẹyẹ títẹ rẹ so wọn máa ń bí títẹ tẹlẹ dàn bọ títẹ so òbí ní pé nítorí kí n máa wà ní ìtọ́jú náà so ẹ̀yọ́ ń bọ́ fún bọ́ọ̀lù ìjọ́ọ̀jì. ẹ̀nà wọn kọ́ àtẹ̀yẹ kò mórí yìí. so ìdílé títẹ rẹ kà by the Holy Okay, that's the kind of go mo ri. Ah, eh, because my ka fa ma ka fa ba ton ya wonu ka Christian. Ile ti ye bora kaka ashhadu. Ashhadu. Ashhadu. Ashhadu. Allah. Allah. Ilaha. Ilaha. Illa Allah. Illa Allah. La sharika. لا شريك له له وأشهد وأشهد أن محمدا محمدا عبد الله عبد الله ورسوله ورسوله وأن وأن عيسى ابن ابن مريم مريم عبد الله عبد الله ورسوله ورسوله ìbéèrè náà mọ̀ ẹ́bà dọ́gbóró ẹ̀ nọ̀mìkà ọkọ̀ wa ní yẹnu kéèyàn yìí náà sọ́nà àwọn ẹ̀kẹ́ ewu mọ́rí ọ̀nà yàrá tuntun ìkònyàrá ọ̀gbìn ọ̀nyà ọ̀gbìn ọ̀nyà ọ̀gbọ̀ ọ̀gbà lórí ẹ̀rọ mílẹ̀ nù nìkà má ba mahama sọ̀rọ̀ sọ́lá ọ̀rí ewu mọ́rí ọ̀gbìn lórí ẹ̀rọ tó mọ́rí lórí ẹ̀rọ mílẹ̀ nù nìkà anabi ìza amábọ̀bọ̀ nẹ́ni hi jesus àwọ̀ ọ̀rí ewu mọ́rí ọ̀rẹ́ ni dọ́rin ẹ̀rọ tó mọ́rí ìbéèrè náà mọ̀ ẹ́bà dá ọ̀rọ̀ àfọ̀ ní wọ́n abakubi oni de mu ara de di mere hunni ara sinyi na kana ko de yoni ne wara ara de ne ne wara ara de ne ne ne ne o me jere na muri ko ba sha ko ni pe to ma amen ah edu eh, eh, eh, oh. bo tu moka e e ya o de yi da ba ko ka ko ni ka ko ana zo natural e ya Actually, all the NDC police report that any government for rural is not for defense. Àwọn àlejò pàtàkì yìí ẹ̀rọ ẹ̀rọ sọ wá. Ètò tí ó lè gbóró yà, àwúrò ká ọ̀rọ̀ kó kọ́dà wọn lórí máa ṣe mi. Mo ti lọ́sọ̀ ètò orí mi. Ìwà mi ètò mọ́nà àwọn akọ̀rọ̀ tí ì sì lè bọ̀. Ẹ á mọ̀ èkó tú, ìdá àwúrò kò tú, àmọ́ ìsọ̀nà òrìká esi ya isa adọ na ajin ibe esi ihu na na esi su ọrọ ga amadi etinye nwụ ịnụ hụ omori osi ka ịba sekere omori osi na esi su ọrọ ga ọrị ịrị enye na ayọ kete amekawa na omori ẹmẹwọ ọsọ ẹkọ na osu hefe tuntun na orí lamari ní ewu náà mo múlẹ̀ náà wà sókè òtún yẹ kó kékeré wà ní ìzamari àmà orí lamari náà kẹ ẹ̀wọ́n máa wá sí náà òmùlẹ̀ náà wà èkìrí bó ìzamari náà ẹ ọba ọdúnmọdé tí ọmọ nyá kẹbẹ bá mi àmì àmì sẹbi ẹ ọkẹ ismail adáwọdé ẹ wá kẹkẹ ẹ wá kẹwàá rí wà sí rí ìsìn wọn èso ẹ ní ìsìn ní ismail lọnà ọnà. Khalifa Khalifa okay there are Even saying Ismail Amadori, Ismail Khalifa. Ismail Khalifa. Ẹ o yọ wa. Ẹ wọ náà èyí yìí ní ìka yẹ ẹ wàlẹ́ máa sọ̀rọ̀ ẹ̀fọ́. Àmọ́ ẹ̀yẹ́dẹ̀ hàn ní ìka wa rẹ̀. Báyọ̀ náà yẹ ti náà. Lọ́pọ̀ tó tó gbé. jẹ́ àti sí ilé ẹ̀rọ máa sọ̀rọ̀ wa anyi abdullah anyi abdulsamad ni wọ́n máa fi nínú ẹ̀yà abdulsamad abdullah abdulsamad masha allah omuri ọba ẹ̀rọ alkẹsẹ ọkà abdulsamad omuri ọsẹ barika tó ayé wa nù omuri ọmọ ẹ̀rọ ayé nà ẹ̀yẹ bọ̀ nọ nà nù náà ọmọ ẹ̀rọ náà yà abáyé o amen amen. arin ekeyame ha ama ama bari yadi ina me ana so hore di sisu ha doka eh asu atumi ama ama ni meta na duwa tene ana te ama ala do tu ni ami ha be hono be se hono allahumma arina alhaqa haqqan warzuqna ittiba'ah wa arina albatila batila warzuqna ijtinabah اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سلف فتقامك جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من أراد أن يكيدنا عليه وهول المكر من أراد أن ينكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه وجاء سوء من أراد بالسوء عائدنا عليه ولا يهيك المكر السجيء إلا بآله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذ ظالم شديد اللهم رمنا فينك بنا رمي ولا تؤذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة الرزق وزيادة علم وإيمان وابهقنا بالصالحين افعالا لما يريد اللهم جل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلوا على النبي الكريم الله أولي كنت أولي إلينا إلينا أو بهينا إن شاء الله أو إن أني أنا لم أكلم أنا مرة إلينا كلاوة الله